fojú jọ bí. àìmọye ibi tó fojú jọ rè tó fojú jọ rè gbogbo ohun tí yóò yẹ nìkan ó yọ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ó di ìgbẹ̀yìn ká tó mọ̀ ó tó rọ́jà òkùnkùn nílé ọkọ fún gbogbo obìnrin àwòkọ́ ọgbọ́n ni ó. bí bá sọnù parí ọparí ọjà kù nílé ọkọ jẹ ẹni tó lé ọkọ jẹ fún mi rẹ tí ń gba ìwò sí múra tí ń gba ìwò sí múra ọjà rẹ àgbà àjọjọ arẹgẹrẹ rẹ sóhun màlálẹ ní ìbárẹ. ìwọ ṣe pàtàkì láyé ẹni bó ló ṣì yàn bá rẹ rán tó dùn jẹ akọkẹra ẹ làwọn jẹ ní owó ìyá gbọ̀n lọ́mọ aràn ṣe báwọn nìyẹn ládùúgbò yín ṣe báwọn nìyẹn náà ni ó. kọ́lọ́ májò àgbà tí ó kẹ̀hún sọ̀rọ̀ akẹ́tàn sáré kò ní ojú wa. tí wọ́n ti ráwọn ọ̀rẹ́ mi báyìí adọ́lápọ̀ ìyá fàwáṣe one of the party báyìí mo máa ń bì happy. mọ́mì ọ̀rọ̀ pàtí wo lẹ ti sọ̀rọ̀ mo níbi ń pè mí ẹ̀yin sọ̀rọ̀ pàtí gbogbo tẹ̀ ń sọ yẹn ẹ̀yin tí mi báyìí ló ń gbà jáde kò tí ẹ kàn mí rárá ábẹ́tà kẹsàn fún dírẹ́fà yìí sí kó park kémi wábi kan kí n jẹun tèmi. kí dírẹ́fà park. yes now. kò jẹun ní main road. Ah, kò lè wọ́ọ̀kù. wo máa lọ tiẹ̀ o lẹ́yìn tí dáàdi yìí ti pè pé a gbọ́dọ̀ pẹ́ o tún fẹ́ dúró lọ́nà máa jẹun. ó wà lára ẹ̀ ìkọ́ṣọ́ wọn wà lára mi o ṣé kò tẹ́lá sọ fún mi sí kọ́kọ́ ìwà important jù mí lọ ibi ń pè mí. ìwọ ló máa o àmọ́ tó délé you better hold yourself. wo ìwọ ló ní tiẹ̀ o ó rìn òró láǹbẹ̀ yẹn o jẹ́ ò lọ tiẹ̀ o máa jẹun lọ́nà nípa jù lọ. Tọ́lá ńkọ́. Ó sùn lókè. Tọ́lá ń sùn lókè. Tọ́lá ń sùn tó eight. what's good in your money mo bèrè lọ́wọ́ ẹ̀ ní what's good in your money ẹ́ ṣó mọ nǹkan tá a gbó sọ sí. ó mọ nǹkan tá a gbó sọ ó sùn síbi ìwọ̀n ọrùn gbogbo àwọn tó ń lọ ibi iṣẹ́ ti débi iṣẹ́ àwọn tó fẹ́ lọ tajà ti lọ tajà oyin adé ló wà nsàlẹ̀ ń bẹ̀ yẹn aago mẹ́fà lọ́mọ yẹn ti jí ìyàwó brọ́dẹ̀ ó ti tún gbogbo inú ọgbà wa yìí ṣe ìwọ wà ń bí òun ọrùn. bẹ́ẹ̀ tí mo bá sọ ló ti ń sùn ṣé nǹkan kan lọ ẹ̀yìn. I'm really exhausted anyway kì í ṣẹjú ẹ ṣùgbọ́n wò ó máa bọ́ sísàlẹ̀ ń bẹ̀ yẹn tí n bá máa dé sàlẹ̀ ń bẹ̀ yẹn after two minutes tí n bá rí ẹ lẹ́yìn mi. kí ni wàhálà gan-an? Ah, wọ́n máa disturb yìí ọ̀rọ̀. èmi àti mọ́tò mọ́tò jókòó àwọn náà busy doing one or two things all right let me call you back please. wá wá bí wá wá bí wá wá wá bí jọ ṣé èmi ni mo rán ẹ níṣẹ́ ni àbí tébùlù rán ẹ níṣẹ́. ìgbà tí mo rí pé ẹ wà lórí ikọ̀ ni mo ní kí n drop ẹ. ooo oh, mo wà lórí ikọ̀ o ò ní mara kankan mo ní kó lọ múre wá fi wá múre ojú sórí tébù. ìwọ náà mo lè lọ wọ ah nǹkan tí ò tó pọ́n lẹ́ máa máa fà. ẹ dúró mọ́ mi ẹ dúró ẹ dúró mo ń fà ṣé instinct mo ní pé kẹ́ lọ mú wa ní ẹ̀wọ̀n kọ́ tó lọ mú wa fún mi ṣé instinct ni mo rán ni àbí power of love mo ní kọ́ lọ́ bá mi mú wa ṣe bẹ́ẹ̀ ti rí sí. Ah, gbọ́ ó ní state kan lòun ni kò mú wa power of love ni. bò mú mi mi ò rí power of love ń bẹ èyí tí mo rí ni mo mú wá fún wọn. Ah. o lè rí o lè rí ìgbà tó kàwé o kàwé náà ah. mọ́mí mo sọ fún yín mo ní lady yìí mo ní local gan she is very local ẹ lè dànù mo sọ pé gbọ́ mi gan kọ́ lè dànù mo ń sọ tèmi fún yín ẹ fi gbọ́ get the fuck. ẹ dá padà àbí báwo ló ṣe wá ń wò báyìí. ṣé kó takú síbẹ̀ kó máa wò mí gbà ẹbí kókó rí mi rí ó yà mí tí bíṣọ̀ máa jáde kó wá fún mi. àbí kò mọ spelling. leon ló kà. ẹ máa kú faradà o mi ò kú mọ̀kọ́ tí ìròyìn yẹn kún ṣe pẹ̀lú yín kò fún yín happiness kí ni kókó ẹ̀gàn nínú ilé ẹni tó kẹ́ lé dànù. ṣé ló dàbí pé orí inú mi bí mo ṣe wà inú mi ò fi jọ́kan dùn sí ọmọ tó ń wò yẹn àmọ́ kò sí nǹkan tí n fẹ́ ṣe mo ti ka gẹ́gẹ́ bí àgbélébù mi secondly dáàdi support ẹ bó dẹ̀ mọ̀ pé ẹni tí dáàdi bá ti nífẹ̀ẹ́ sí ó ṣòro láti wùwà tí ó dá sí tó bá yá tí mo bá kanra mọ́ tí mo bá sì dáadáa pẹ̀lú ẹ àkàǹgà ara ẹ lọ. ṣé ti wá ìbọ̀dá mi mo fẹ́ sọ̀kọ̀ fún yín iṣẹ́ àmọ́rẹ́ mi yẹn ti máa sọ̀rọ̀ fún yín ó ti dé o. ẹ̀ẹ́n ó ti dé. ọlọ́run bá ń gbọ́. wáyé tó sọ fún mi. àwọn fọ́nbù náà sẹ́yìn àtẹ́tíjọ́ sọ̀rọ̀ ọmọ yẹn mo tó ti fi picture ẹ̀ hàn mí tí mo dẹ̀ ti like ọ ní láti jẹ́ kí n mọ̀ kó ti wà rán jọ̀wọ́ tó lọ́rọ́ mi yọ̀ lọ́la invite ẹ jẹ́ pọ̀ hmm, mi mi fẹ́ kó invite wá sínú ilé wọn kí. ó yẹ kó yẹ ọ jẹ́ ká wá join ti kan tájọ máa jókòó sí tàbá dẹ̀ máa jáde kó lé jẹ́ ká sọ fún dáadáa àti mọ́mí pé èmi àti ẹnìkan ní meeting tájọ fẹ́ lọ lọ́la. ẹ fi ẹ lẹ fẹ́ mi ẹ má wọrí. wàá gbà ilé ọkọ mi ti sú mi mami ẹ̀gbin tí mò ń rí bẹ́ẹ̀ ti pọ̀ jù. ọkọ mi oyin adé wo o ò ní kúrò ń bẹ́ẹ̀ sórí gbogbo nǹkan láyé yìí àmúmọ́ra ni àtàfaradà ẹ̀dá tó là nílé ayé yìí tó ná gún òun ò rí rọlùpà ibẹ̀ ni ire ayọ̀ ẹ wà ibùjókòó ayọ̀ ẹ dẹ̀ nìyẹn o ò ní rógun gbèjìgbèjì. ègbé tó ń ta lé mi bẹ́ẹ̀ pọ̀ mọ́mí ẹ wo mi ò pé mo lè kọ́pù mọ́ o. ọkọ mi èmi náà rí i àmọ́ mo fẹ́ kó ní sùúrù mo fẹ́ kó ní sùúrù ṣé o mọ̀ pé ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ìbágbé ti àwa àti ẹ pẹ̀lú àwọn òbí ẹ̀ ó yàtọ̀ sí ìbágbé ìṣesí ilé ọkọ pẹ̀lú ẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ tún lọ bẹ̀rẹ̀ sí kọ́ ẹ̀kọ́ míì míì á padà mọ́ ẹ lára ọkọ mi nítorí pé ó ṣẹ̀ṣẹ̀ ní nǹkan ọdún mélòó lóyún ló mẹ́ nípò báyà ń sìn wọ gangan wà á gbàgbé gbogbo ohun tó náà ń ṣe fún ẹ ebi mọ̀ pé ìrì ayọ̀ ẹ wà ń bẹ ibẹ̀ nílé aláyọ̀ ẹ ọkọ mi. mo ti bọ́ ẹ ṣe. pẹ̀lẹ́ ọkọ mi orí ti ṣògbọ́n sórí kò sí ohun tí sùúrù ṣe tì sùúrù tó ń wẹ̀ ó ṣe òkúta yìí náà wọ ní sùúrù mo ti ẹ̀ ń dárò pé bóyá tó bá ní ṣéǹjì kan mi sọ pé ní bóyá o lè fi ránṣẹ́ sí mi tó bá délé kí n wáyé sọ́dọ̀ ọ̀rẹ́ mi yẹn kémi náà máa nájú síta kí n máa fi wá nǹkan wẹ́wẹ́wẹ́ ta wọ́n tó ẹ pé wọn ò lè má rà dúdú mọ́ bíi mineral bisikíì ní kàn tẹ́gbẹ́ ọjà lè má rà ẹ fẹ́ máa fi yẹn nájú síta. tó bá di next week lágbára ọlọ́run máa bá yín ṣètò ẹ̀. dípò ọkọ mi. Did I show okay? Oh, okay. It makes sense. Ọ̀làdé jọ fóònù mi ń gbà mí. ó ní kó bá òun mú fóònù òun tó wá jókòó síbí báyìí ah, ah, oyin adé ò lẹ́nu ni mo ní kí ló ṣẹlẹ̀ sí ẹ gangan oyún bàjẹ́ lára ẹ̀ nítorí pé oyún bàjẹ́ lára ẹ̀ ń sìn kí gbogbo wa ká má jẹun nulẹ̀ jọ torí olóhùn tó bá wá jẹ́ pé òbí mọ̀ yẹn sọ́wọ́ ọmọ yẹn kú kí ni ká ṣe ká gbàwé oṣù mẹ́ta mẹ́ta nulẹ̀ ká má jẹun nulẹ̀ mọ́ mo béèrè ni ah, èmi ò ráyè gbogbo eléyìí ṣé ni kò dìde nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi pa ṣífò kó o dìde báyìí kó wá lọ ṣe oúnjẹ fún gbogbo ilé kó dẹ̀ wá tún gbogbo olú ilé ṣe fún mi oyún bàjẹ́ lára ẹ̀ nọ́ọ̀sẹ̀. ojú obìnrin máa ń rí kọ́ nílé ọkọ ohun tá a gbà mọ́ra tí wọn ò ní wí fẹ́nìkan ohun tó a kó mọ́ra tí wọn ò ní bẹ́ẹ̀ dà kọ́ sọ́ ṣọ́hun máa ló máa pọ̀ fún obìnrin. Tade. Tade. Tade. Kí lè ṣe mí? Kí ni mo ṣe fún ẹ? Tí mo fi deserve gbogbo ìyà fi ń jẹ mí. Tade kí ni mo ṣe? Olówó orí mi. Tó bá sọ nǹkan tí bá ṣe fún mi, má tọrọ àforíjì. Ìyà yìí ti pọ̀ jù ò dá mi lóhùn tàdé mo fi ẹlẹ́dàá bàbá ẹ mo fi bẹ̀ mo fi gbogbo nǹkan tó fẹ́ jẹ́ láyé mo fi bẹ̀ ọkọ mi ṣàánú mi síbẹ̀ náà ló ṣe dájú mi tó ni ó wò mí títí títí tóyún fi bàjẹ́ lára mi ájọ àbúrẹ́ náà dẹ̀ ni mo ṣe o mo lọ sọ́spítù tí mo fi padà wálé kódà mo tún wá dé mọ́mí ò tiẹ̀ tara bí a mọ́ wọ́n tún wá mi pé kí wọ́n máa ṣiṣẹ́ ilé kí máa dáná dáadé ó yé mi o ó yé mi tó nílé bá ti ń fi àparí ìṣun àlejò ó fi ń yé pé ilé tó lọ nìyẹn ó ti yé mi ṣebí torí àwọn òbí mi ò lówó ni. Tade ó fi mí sílẹ̀ lọ ni. Tádé mo ah, dá ta ni mo fẹ́ fojú jọ báyìí. Ah, eh, Tádé lọ. Ọ̀rẹ́ mi Ṣọlá tí mo ti máa ń sọ̀rọ̀ tipẹ́ tipẹ́ tipẹ́. Ṣọlá my intimate friend Ṣọlá meet ẹ̀gbọ́n mi. Tọ́lá ọmọ àfọ́nì so èmi ló ṣẹ̀fẹ́ máa introduce ẹ̀gbọ́n sí mo jálejò láàrin yín kan yẹn. ṣé nǹkan tó yẹ kó máa yé mi sìn ni pé o ti mọ ẹ̀gbọ́n mi rí ibi kan tẹ́lẹ̀. o fọ́n ni. tí mi bá sọ fún ẹ pé mo mẹ̀gbọ́n ẹ kò yẹ kí ìwọ gan bá mi jà. bitọ́ ìwádìí ń gbà ó dà pé my excuse yìí o. but dúró omi ń pe o ti mọ̀ mi tẹ́lẹ̀. bro mi ò ṣe ní mọ̀ yín mo mọ̀ yín bí ẹni mo wò ni. <laughs> a ní láti stress ara ń gbà yín. ẹ̀gbọ́n níbi tọ́wọ́ ìdè yìí èmi fẹ́ excuse ara mi. ó tiẹ̀ láti excuse wọ́n ní tọ́kọ bá ti fẹ́ mọ ojú ẹ̀yà tán alárinà máa ń yẹ. máa yẹ ah, ìbàdí ẹ má fi mí sílẹ̀ òkùnkùn mọ̀ ní wọn wá. òkùnkùn bá wo eh. ẹni máa ṣe máa ṣe yìí. àgbègbè wọn láti fi wá sílẹ̀. kò sọmọdé inú mi kọ́kọ́ dùn pé mi àti ẹ̀rí ra wa wọ́n náà wọ́n nǹkan tí mo dẹ̀ fẹ́ ni mo bá pàdé látara ẹ̀ because èèyàn méjì wọ́n máa introduce ara wọn síra wọn tó yẹ pé èèyàn kan máa wà òkè ẹnì kejì ò ní wà òkè but to me èmi ti fọ́ fún ẹ gan-an mom bínú bro ìyàwó yín kọ́ because mo mọ ìyàwó yín dáadáa. o mọ ìyàwó mi. of course i know her. okay ẹ ẹ ẹ a máa sọ̀rọ̀ later so ti yẹ eléyìí tó jáde lásìkò táwa ẹni pé nǹkan tí àjọ ń sọ ọ̀rọ̀ tó wà láàrin mi àti ẹni mo fẹ́ ká yanjú torí yẹn ló wà very very important for now. okay no hmm? this one nǹkan kan tuntun wà lọ́kàn mi láti sọ fún ẹ ni pé sórí ní ìdílé tiwa àwa ò kì í parọ́ àdè kì í tọ̀yìn bí mo ṣe wá fẹ́ ní ìdílé tiwa yẹn mo fẹ́ kó jẹ́ ìdílé tí náà. tó bá ní nǹkan tí mo bá ṣe fún ẹ tí ò bá tẹ ẹ lọ́rùn kò sí nǹkan tó ní kó má pè mí I'm a very honest person ẹ lè béèrè lọ́wọ́ rẹ mi she know much about me mi ò mọ̀rọ̀ pa that's me. lọ́la. àwọn agbádùn bíbá yìí o àṣà rẹ̀ sọpọ́ lọ́hùn ọ̀túnla. <laughs> surprise kí o. Sọ́lá. Ọ̀. Ìzàkọ́lá Ìzàkọ́lá. Ẹ̀ẹ́lẹ̀. Ṣé òun ajíṣẹ́ fún ẹ pé àwọn ọ̀rẹ́ ń bèrè ẹ̀ta? Mọ́mì, wọ́n sọ fún mi. Ẹ̀ẹ́ ẹ̀ẹ́ anyway, Oyin Adé abẹ́ tọ́jú wọn. Ah, mo trust ẹ. Mummy, can you? ọkọ mi mo ṣẹ̀bá sọ̀rọ̀ tán lórí fóònù sí ó lóun máa dé lọ́túnla. ló wàá sọ bẹ́ẹ̀ ni pé nǹkan eré ìròyìn ayọ̀ nìyẹn. mọ́mí i'm very happy. èèyà <laughs> abájọ mo ṣàrí pé dọ́tà mi smile oh, You know, nice but eh, dúró tó bá dé o máa fẹ́ lọ sọ́dọ̀ ẹ̀ wàá fẹ́ lọ ní nice time pẹ̀lú ẹ̀ ah báwo ló ṣe wàá fẹ́ ṣàyé ẹ̀ báyìí wòkè ló mọ náà dá ló mọ bẹ́sẹ̀ ló mọ kọ̀ọ̀kan ṣe eh, tó la ní wọ́n náà wo rúùmù ẹ̀ bó ṣe rí. mú mi èmi lè wá rò lọ́kàn mi o àbí ká gbọ́ ọmọ ọ̀dọ̀ ni. ọmọ ọ̀dọ̀ ọ̀rọ̀ ọmọ ọ̀dọ̀ kì í yá bẹ́ẹ̀ yẹn ọmọ ọ̀dọ̀ gbogbo àwọn tó rí tán gbọmọdé wà kọ́kọ́ fìlì fọ́ọ̀mù tó bá fìlì fọ́ọ̀mù wọ́n ṣẹ̀kọ́ ọmọ wa ah. bóyá láti kú tọ́nà àbí láti ìlòmí àbí kinní kan oṣù méjì wọn ah. ìkọ́mọdé. mo gbé. Ah. ó mọ̀ wá bá ẹ bá ìtọ́lá ní. bó farabalẹ̀ bá ẹ o jọ̀wọ́ bá wa méjèèjì náà báyìí kí la wá fẹ́ ṣe sí báyìí o eh, eh. ọlani mo ti bẹ́ẹ̀ di solution sọ̀rọ̀ ayé kí ni mọ́mì. jẹ́ àwọn oníkòyìn adé kú tẹ̀lé ẹ lọ ṣùgbọ́n pé òun mọ̀ bẹ́ẹ̀ ṣe ó mọ nǹkan ṣe ó dẹ̀ mọ létú ṣe ó mọ pẹ́fẹ́ fúru ṣe ọkọ ò ní lè fura sí ẹ pé òun kankan ṣe. òótọ́ ni òótọ́ ni mọ́mì òótọ́ ni i love you i love you mọ́mì mo mọ̀ kó tí kò bá ti ń ṣe mí ẹ máa bá mi wá sọ fún ṣòṣe kan tó ń ṣe mí ni in fact mọ́mí i love you. i love you. love is like baby. dey me. wá dúró ìgbà wo gan-an ló lóun bọ̀. Ah, mọ́mí sọ fún yín náà ọ̀túnla ló máa dé. ọ̀túnla jẹ́ kí n tètè lọ máa ṣètò ẹ̀ lẹ́sìn kí n lè máa bẹ́ẹ̀ kí ẹ lẹ̀ kó lè tẹ̀lé ẹ lọ lọ́tún láyé á lọ bàṣírí ẹ lọ. my baby. ẹ kú jókòó. Mm. ẹ ṣe gbìyànjú pẹ̀lú. omi adé omi lè fi ń sàbà ọ̀rẹ́ mi ni. mo ní kí n fún wọn lómi náà ni. láti mú bàtà nínú ilé ṣé omi lè fi sàbà ọ̀rẹ́ mi ni. o tún wọ̀ mí ṣé. kí ni wàá kàn náà ah, ah, ah. kí ni ìṣòro ẹ̀. ẹ jọ ẹ jọ ẹ jọ ẹ jọ ẹfi tí ń ṣe tí kò kàn yín. mo ti bá sọ fún yín times without ọmọ yìí pé kẹ́yìn máa fún àwọn ọ̀rẹ́ mi lómi mọ́ ẹ máa try kẹ́ máa apply senses yìí sí gbogbo nǹkan tẹ́ bá ṣe nínú ilé ṣé ti gbọ́ ẹ ti gbà bẹ́ẹ̀ dáhùn. idiot. mo ní mo ètè sọnù. bí wọn bá sọnù ó parí tó bọjá òkùnkùn nílé ọkọ jẹ ẹni tó mú wà láwọn ọmọ rẹ ti ń gba ìwọ sí ìmúra ọmọdé garun ti lò lọ agbára tó kó bá rí kẹrẹrẹ tó wà lálẹ́ ní ìwé. let I forget. tọ́lá mo tiẹ̀ fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí dè ti ń gbé mi nú tójọ́ mẹ́ta tọ́lá tọ́lá ẹni ló ni mo pè ẹ́. èmi ò ka ọ tó yìí mi mọ̀ kó o máa béèrè. àwọn ọmọ pọ̀ ní ká ọ ò lè ká tiẹ̀ dúró kí ló pe àǹtí oyin adé fún wa náà ṣé kò ṣe ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ sọ̀rọ̀. àṣọ tọ́lá àǹtí o ìwọ náà gbọ́ nǹkan tó sọ àǹtí o tọ́lá kò dáa bó ṣe ń treat lady yìí tọ́lá kò dáa mo dẹ̀ fẹ́ kó rántí nǹkan o obìnrin ni ẹ o ìwọ náà dẹ̀ máa lọ sílé ọkọ and i'm very sure wípé o ò lè gbà kí àbúrò ọkọ kan kó máa treat ẹ bó ṣe ń treat Oyin Adé awitan o domi sí lady yẹn lójú ó tún wá ń gapá lé lórí pé kò sí nǹkan tó máa ṣe tọ́lá kò dáa. ẹ jọ ẹbí tí ń ṣe ti yín náà kí ló kọ́ yín bẹ́ẹ̀ ìyàwó ẹ̀gbọ́n mi ni tó bá ṣe wù mí mo ṣe lè ṣe yes ìyàwó ẹ̀gbọ́n mi ni kí ni bísíǹsì ẹ̀yìn méjì ń bẹ́ẹ̀ ṣíyẹ lè bá wá sí ìbàyí ni èdè ìran tẹ bá wá sí ìbàyí èso gba yín nà. òde kò yẹ kó lè tó yìí fèkè yìí zè. no no no ṣọ́ọ̀bẹ ni ṣọ́ọ̀bẹ ṣọ́ fẹ́ wá bẹ́ẹ̀ ni. no ó yẹ kó bẹ́ẹ̀ ni adìyẹ tó ṣu tí o tọ̀ adìyẹ ló wà à ń bẹ́ẹ̀ sáà òun pariwo kí ni ẹ kí ló já wọn. ó ti wá da ó wá da níbi tá a dé ó ti wá dé full stop kí oníkálukú ṣe kí ni kó pín gàrí ẹ̀. kó tó sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àmà lọ kó pọ́sibù ká máa gbé nu yín. no ẹ take it easy ẹ ẹ take it easy. wọ́n fi sílẹ̀ jẹ́ ká lọ jọ. ẹ take it easy. ẹ máa lọ sẹ́ni bẹ́ẹ̀ni ní ìsà ẹ ní mọ́jọ́ ẹni tẹ́tí àwọn ilé. Yeah jẹ́. mo fẹ́ rí ẹ ni. mo fẹ́ rí mi. bẹ́ẹ̀ ni. ọ̀hẹ́ tó jẹ́ kó dọ̀la. bó ṣe ń dùn mí ni mo ṣe ní kí n sọ fún ẹ. Ah. tó bá dẹ̀ jẹ́ kó dọ̀la hm? ó sì dáná mọ́ mi lójú ń sìn mo lè má lè rọrùn sùn mọ́. má bẹ̀rẹ̀ náà. bọ̀rọ̀. nǹkan tó ṣẹlẹ̀ lọ́sàn-án yìí ni mo fẹ́ sọ fún ẹ. díẹ̀ ìyà jẹ mí gan lénìí o mo ṣe wàhálà láti dáná mo dẹ̀ gbé sí dání kí n tó ní kí n lọ sí kitchen kí n padà àti tọ́lá dẹ̀ bọ̀ síbẹ̀ wọ́n dẹ̀ jẹ gbogbo oúnjẹ yẹn mo dẹ̀ ń jà láti sọ fún wọn pé mo ṣe wàhálà láti ṣe ni kò sí èébú tí wọn ò bú mi tán ètò ẹ kí mọ́mì fi bá wọn wí wọ́n tún wá ń bú mi nǹkan tí mo ní kí n sọ fún ẹ nìyẹn because ó dùn mí gan ó gbé oúnjẹ lórí dání tébù sokoto débẹ̀ tọ́lá àbúrò mi dẹ̀ mm. so ìyẹn ló túmọ̀ sí nǹkan tó yẹ kó jí mi fún tó lè bá mi sọ láàárọ̀ la àbí àti wọ́ àti tọ́lá àtúnjẹ gangan tó ṣe jọ kò ń ṣe dáàdì lóní gbogbo wa ni kí ló kí ló ní túmọ̀ sí jọ kí ló máa ń ṣe é náà ṣé òòlórí tó máa ń rò ni. ajíwèé fún nǹkan bẹ́ẹ̀ mọ́ ó yẹ. ètò dùn mí dùn mí lọ́rọ̀ yẹn wọn ni ti mọ́mì tó tún wá gbọ́ sọ̀rọ̀ yẹn tó yẹ kó bá wọn wí mọ́mì tún wá ń bú mi fún wọn. ẹ̀rù òkè mo ní sọ̀rọ̀ àókè sá ó ṣe rí pìtì kan tí mo ní kó má máa sọ mọ́. ó dàbí pé o ní ọpọlọ òun mọ́ bó ń ronú sáà mò ń sọ kankan fún ẹ̀sìn pé kò stop ẹ̀ kó má sọ̀rọ̀ ẹ̀ mọ́ o sì ń repeat ẹ̀ again o tún wá bá mi sọ pé mọ́mì bá yín èyí méjèèjì lẹ́nu ẹ̀ mọ́ tó yẹ kí mọ́mì ṣe kí ni tó yẹ kí mọ́mì kọ́ mú tọ́lá kan pa fún ẹ torí oúnjẹ kán dẹ̀ bẹ̀rẹ̀ sí fọwọ́ ra ẹ lórí àbí àbí òkè nǹkan tó ń sọ fún mi ni pé kí n mú ẹgbàá kí n lọ nà àbúrò mi àbí kí n bẹ̀rẹ̀ sí báwọn mi jà rubbish tó bá ti bí ẹ látúnjì yẹn again. kọ́mọ́jà òkùnkùn ní ilé ọkọ pẹ̀lú ọkọ mi òwò gbogbo ọ̀rọ̀ ẹ ló yé mi àmọ́ mi ní sọ́jú kan ṣo tí mo ṣì ń bá ẹ sọ yìí náà lọ kí ni ẹyọ kan náà ni pé ọkọ mi ṣe sùúrù lọ́nà àforítì ẹni bá láforítì ló ń jogún ayé. mọ́mí ó ti sún mi jẹ́ kí n sọ fún ẹ kò máa sẹ́ni tí ò rí yìí. kò sí ẹ̀dá kan láyé tó máa lóun ò rí ìṣòro nílé ọkọ àmọ́ gbogbo àná lájọ ń forí tì. ẹni tí ò bá forí tì ó padà ń rí gbẹ̀yìn ẹ̀. mami ẹni kí n má ṣe sùúrù ọkọ tó yẹ kí n fojú jọ mami ìwọ kan náà lòun náà wú fún mi mami ara ni mí àwọn ní bíbí báyìí ti sú mi bàbá ọkọ mi nìkan ni mo rí fojújú ọmọ mi. wo wo wo ṣàfàrẹ ìbalẹ̀ fàrẹ ìbalẹ̀ kí mi sọ fún ẹ ibẹ̀ ni ilé ayọ̀ ẹ wà ilé aláyọ̀ níbẹ̀ yẹn jẹ́ fún ẹ mi ò dẹ̀ ní fẹ́ kó fọwọ́ ara ẹ gbére ẹ sọnù. tí bá rí ìyá ọkọ mi àtàbí ọkọ mi bó ṣe ń tìtì mi ẹ wò mọ́ mi ibi ò rò pé mo lè dúró síbi báyìí mọ́ o. ọkọ mi ò ní rí dààmú ṣòtìgbọ́ kò sógun kan tó ń lé láyé níbi tọ́gbà olúwa ò kì í ṣe ṣáà fi ọpọ́n ẹ̀tọ́ lọ́hùn-ún lè máa gbàdúrà sọ́lọ́hùn-ún ṣòtìgbọ́ márùn bẹ́ẹ̀ fẹ́yàn kankan tá máa kọ́ ẹ̀ ń kọ̀kọ̀. ṣé ló dé máa sọ nìyẹn. ohun tá a gbà múra tí wọn ò ní <laughs> fẹ́ nìkan. o ti gbà á dà fún ọkọ ohun tá a kó múra tí wọn ò ní bẹ́ẹ̀ dà kan sọ ṣọ́hún máa ló máa pọ̀ fún òkìrì ẹ̀kú àwọn ọmọ wa. Ah, mo láìkẹ́ ẹ̀wù mo really yìí like àwọn aṣọ yìí gan-an èmi nìkan tán lẹ́rọ adúrú aṣọ tó pọ̀ báyìí fún. anyway mo fẹ́ bẹ̀yìn pé kẹjọ torí ọlọ́ọ̀ kẹ má bínú gbogbo àwọn ìjà lólóhùn kéékèèké tó ti ṣẹlẹ̀ láàrin mi àti mo fẹ́ kẹ gbàgbé ẹ̀ kó tán síbẹ̀ wọ́n á fẹ́ kí ni àti kájọ wá bíi five and six. ẹ wo iye ọkọ mi mi ò tó bẹ́ẹ̀ láti bá yín jà ṣe rí gbogbo nǹkan tẹ̀rẹ̀ yẹn èmi ò fi nǹkan kan sínú mi ṣé wàá rí ìtẹ́tí wàá rà fún mi yìí ẹ wò tẹ́ bá tiẹ̀ ṣe mí ó ti yọ nínú mi ah ah mo really appreciate ń gan. ok. láti bí ẹni tí ẹ fásitì yìí sọ fún yín pé ọkọ mi tó wà lamẹ́ríkà yìí tó má bá mi sọ̀rọ̀ lórí fóònù every time yìí ó máa dé o. wow ẹ̀yin gọgọlẹ kó àfojúsọ́nà. mo lè fẹ́ kẹ́ sìn mí lọ síbẹ̀ then àwọn aṣọ tí mo rà fún yín yìí ẹ máa wọ̀ mo fẹ́ host ẹ̀ fún welcome party ẹ máa tẹ̀lé mi lọ. nǹkan tẹ́ ń jẹ́ láti sọ fún mi sí ni pé boyfriend yìí máa dé ẹ̀ lè fẹ́ kémi tẹ̀lé yín lọ. kí ni problem ẹ lórí mi gangan náà mo fẹ́ kó sọ fún mi wá ṣé mo sọ fún ẹ kó má rìnrìn ẹsẹ̀ ni àbí tó wá fẹ́ jáde tẹ́lẹ̀ ṣé o máa ń sọ fún mi wọ́n ń gbàṣẹ àbí òun àbò sí òfò mi ní kó má jáde lọ síbi tó bá wù ẹ́ o tí èmi ní pé tó bá jáde lọ kọ́ lọ́n sún ẹ padà wá sílé tó bá dẹ̀ tún sọnù nígbà kejì àwọn òbí ẹ wà ní wọn wọ ẹ. bọ̀dẹ̀ kò sí nǹkan tó rọ̀ǹgì ń bẹ̀ ibi kí n sọ fún ẹ pé àbúrò ẹni kì í tẹ̀ lóhùn lọ sọ́dọ̀ boyfriend ẹ̀ ṣé ẹ̀ṣẹ̀ ni bí mo ṣe sọ fún ẹ ni. ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ wáyé mi sí mo mọ̀ pé onísọnù ẹ̀dá ló máa jẹ́ ó dẹ̀ lọ sí èmi lẹ́nu o gbójú mi dáadáa ó lè sọ mí lẹ́nu ṣé jẹ́ kí n sọ ọkọ fún ẹ nínú ilé yìí tó bá fẹ́ tú inú ilé ìka ọlọ́run ọba ò ní gbà fún ẹ so n sọ n sì pé bóyá e, eléyìí tó fẹ́ tó fẹ́ kí n mọ̀ ni pé bóyá kí n lè tè sọ fún o kó má dàbí ẹni pé mo fẹ́ tẹ̀lé àbúrò ẹ̀ lọ jáde o. mo ní kó lọ síbi tó fẹ́ lọ ókè o lọ sí ibi tó fẹ́ lọ wí àbúrò mi. má bínú. wọ́n náà bẹ̀rẹ̀. lè sọ ní nàìjíríà bẹ̀tẹ̀ wọ́n á pé kí as in. Kevin. Well, come off it, man. Oh. Do you know what I'm actually talking about? Huh? See, Bishop Pole láti new airport, wọ́n ti move me. Look at me, I'm just sweating all the way from, guy, guy, from guy, the airport. Nǹkan tí mo sọ gógó here. Nothing improve. Wọ́n ti in a plane You are going to dé lókàn máa fix AC sí gbogbo ara. Every port, but you wá máa fi AC sí oh, gbogbo ara. Ilé ìfẹ́ you are not serious. Eh. Come, guy. To buy bá party, don't you say organize as in tí our friends are organize àtẹnìkan tí mi gbúdọ̀ dárúkọ ẹ̀ ọmọ wa fọ jùmọ̀ screen iphone wà fọ bí screen iphone. ọlọ́run jẹ́ kí mi fọ bí screen iphone sọkúsọ ló sọ ẹ̀ mm-hmm. because screen iphone yeah i know it's gonna be expensive in nigeria but there in the states kò lè kò lè wà expensive what are you talking about. a lọ party lálẹ́ we have a party tonight. party. ọmọ tó bá débẹ̀. and you think i'm gonna follow you we are going together so you have no option. yeah oh boy let me tell you yeah mi rí party tẹ fẹ́ ṣe ní nàìjíríà yìí tó fẹ́ bá party yankee kí ló ń wọrí ẹ ẹ party tẹ fẹ́ pé èmi àti Chris Brown àti máa ń jókòó ní Kanye West gbogbo wọn ẹ eh, snoop dog gbó tó bá rí gbó tó máa ń fa ó máa ń fa gbó bí wèrè ni oh, ọlọ. Ah. but if you don't get there you won't know he's there tó o bá ti débẹ̀ o lè mẹ́rin tó wà so what you're trying to tell me now is okay ẹ gbé Chris Brown bọ̀ wá síbẹ̀ àbí. Hey, eh, no problem. I'm waiting. I want to see that person you're talking about. No problem. Oh. But don't go there. I don't know who is there. Confirm. Ah. Confirm. Confirm. Okay now. You better careful with my box. Eh, go to my shabby guinea. Oh, like seriously, I miss my country. I miss Nigeria. Oh, mom. Oh, Jabi Nigeria. ló ṣe kí ni. ó ṣe ọ̀la ṣọlá bàṣù oníkọ̀ọ́yé ìṣe. ó ti yé ẹ àbúrò nìkan ló tún láwọn ó ní ọ̀fọ̀ ẹ mú kọ́ mẹ́tẹ́ fàájì rẹ̀ kúrò àkówó wà lẹ́nu. sẹ́yìn àlégé náà wọ́n tàbá ṣe kí ni tàbá ń bẹ̀rẹ̀ omi tàbí máa ṣe kí ni. abẹ́rẹ́ omi máa ṣe omi. ìyẹn kí wọ́n sọ̀rọ̀ ju bẹ́ẹ̀ máa ṣe ń lẹ́sẹ̀lẹ́sẹ̀ gọ́ọ̀pù oníkan dáwọ́ ìlú kò tí a wá ó jà ẹ kó mọ jò ó yẹ pé ń ṣẹlẹ̀ ní akí kan ó yẹ kó fi wọn jò ó ti yé kó fi wọn wọn wò pé àwọn ń ṣe lọ́run rere ó yà ló yà ó sì àwọn fẹ́ẹ́ bọ́ pẹ̀lú lórí pẹ̀lú lórí. jẹ́kùn tẹ̀ kọjá ìlú àyè sórí ti lórí ní ọ̀sẹ̀ má lọ fẹ́ ju sí i gbà má oh. jọ William stand up jọ àṣeré náà jọ ló ṣẹlẹ̀. Oh yeah. This guy, you do like this now. Mm. You know, so I don't tire. Hmm. Yeah, thank you everyone. Thank you so, so much. I really appreciate this. Man, this is a big surprise. And God will continue to bless everyone too. Amen. Thank you, my brother. Well, Thank you, God bless you. Thank you, my darling. That's my big brother. You're the best, baby. Yeah, man. Man, DJ, I'm on my play for us. party yẹn má tán mọ́ tí bá sọ fún yín pé i never witnessed a welcome back party in my life ah àná yẹn ẹ́. Eh! Ah, you see àbúrò um, ẹni tó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ òun ló jókòó ẹ̀ because um, I don't know anything about the party. I don't understand. Ani mi ò mọ kankan pa party yẹn ẹni tó máa fọpẹ́ fún lélẹ̀ It's a big surprise for me too. no tí bá a understand ni pé as in bí pati yẹn ṣe lọ tó mm-hmm. dùn tó tó tó super bá yẹn ẹ eh, mo kò pa ẹ. i don't know anything anything mi ò mọ̀. you see um, Tola i don't know how i'm going to appreciate you but trust me Ọlọ́run rí inú mi ó dẹ̀ rọkàn mi wípé mo really appreciate nǹkan tó ṣe fún mi lánàá yẹn èèyàn mélòó ló fẹ́ lórí ààyè láti ṣe gbórúkọ bẹ́ẹ̀ yẹn a good woman like you ó kó àwọn èèyàn jọ ó náwó nára ó pe àwọn èèyàn jọ no i'm not expecting this you know i'm so so happy and i appreciate you more and to let you know I have a very big package for you too. Really? Yes, of course. Joe, bí kí ni. o fẹ́ mọ̀. Ah, jẹ́ kí n mọ̀ ọmọ wàyí gà láti mọ̀ jẹ́ kí n mọ̀. Um, officially in the presence of my my brother as a witness mo fi ń dá ẹ lójú wípé kí n tó padà màá make sure pé mo ṣe um, introduction fún. oh <laughs> papi. Oh. Oh, ẹ bá lè ṣe marriage gan kí tó lọ gan ọ tó bẹ wọn jù bẹ́ẹ̀ lọ ẹ yóò báyìí. Thank oh, you. ṣé dáadáa lẹ́yìn náà jẹ́. six thirty mo ti jẹ́. six thirty ẹ̀ẹ́dẹ̀gbàdúrà dáadáa kí <laughs> tó. ìyẹn ti di dandan. <laughs> Sure. ṣe okay. Oh, okay. Sure. yeah. okay. Hi, baby. dinner now. It's it's past nine already. look, Carol. Yeah, Carol. Thanks, Lord. Please, you need to wake up and tidy up everywhere. Mm, it's fine. Charlie, the lady uses gelati, láti and she has been walking. And you need to just stand up now and go and assist her. Oh. Wake up, wake up, wake up. And I'm, I'm hungry as well. I'm want me. Okay. níṣẹ́ tọjọ́ níṣẹ́ ti bẹ̀rù ọmọ tọkọ nílẹ̀yìn rẹ̀ ìwà ire la máa tọ̀ lẹ́yìn ó mà mà ga ọ́ àti pé akitọ́ tí ó bá gbẹ̀gbin lọ. sáré tí mo lò wọ́n bíbá ìṣe. mà á gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́nu. sóúnjẹ ti mo fẹ́ jẹun. mo jẹ hmm. ṣé mi jẹ machine. you say. mo ní ṣe machine ni mi mọ. ta ló sọ yẹn fún. mo jẹ́ àpẹẹrẹ yìí mo fọ́ ní five minutes sí kó jẹ́ ti rẹ́ẹ̀dì ó dà kó ti ṣì é. E. kọ́ ohun tá a gbà mọ́ra tí wọ́n ní fẹ́ nìkan ohun tó a kó mọ́ra tí wọ́n ní bẹ́ẹ̀ dà kan sọ ọ̀hún máa ló máa pọ̀ fún obìnrin ẹ kú àmúmọ́ra. yes kí ló ṣẹlẹ̀. wáyé tó ṣe react sí lédi yẹn bẹ́ẹ̀ yẹn lẹ́kọ̀ọ́. mo ti sọ fún ẹ má dá sáàárín èmi àti ẹ kò sí ètò kan ẹ. Um, calm down uh, má bínú lóòótọ́ kò kàn mí ṣùgbọ́n mo fẹ́ bèèrè nǹkan kan lọ́wọ́ ẹ. tó bá ti jẹ́ pé kò ń ṣe nǹkan tó máa bí mi nínú ni ó bẹ́tà kó má wulẹ̀ bí. ẹ torí ẹ̀ ni mo ṣe sọ pé kó má bínú um, tọ́lá báwo ni o ṣe sọ fún mi pé lédè ṣe jẹ́ sẹ́ gangan náà. ìyàwó ẹ̀gbọ́n mi. ìyàwó ẹ̀gbọ́n ẹ̀. yes. oh o dẹ̀ ṣọ́ pé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni. ìyàwó ẹ̀gbọ́n mi ni. tó bá yẹ pé lóòótọ́ ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ ni o kò ń ṣàbúrò ẹ̀ o òun ni máa treat ẹ sori john torí ọlọ́run mo fi ọlọ́run bẹ̀ má dá sáàrin èmi àti ẹ̀ rárá má dá sí i kó kún ẹ kí ló dé ó dẹ̀ ṣọ́ ti tiẹ̀ fi tiẹ̀ ṣe tiẹ̀ náà kí ló kún ẹ̀ bẹ́ẹ̀ òfin máa dá sáwọn fámìlì wa ni jọ mo fọlọ́run bẹ̀ má dá sí i o. Amen. ṣorí tọ́lá tó wọ she is not a good housewife material yes kò ní percent housewife materials at all. kí ni nǹkan tó rí thank you very much In tí mo fẹ́ kó béèrè lọ́wọ́ mi gangan òun ló bí mi You see, ṣorí tọ́lá tó wọ yẹn anytime tó bá wá sọ́dọ̀ mi ó máa ń gbé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ó máa ń wò wá ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ ló máa ń bá Tọ́lá dáná á bá ṣe oúnjẹ á bá tún lè ṣe á bá ṣe everything. no no no no no no just just tell me you are joking. you know what the funnest part of it ni wípé Tọ́lá ó máa ń treat woman ẹ̀ bíi ọmọ ọ̀dọ̀. sugar. you see the lady i'm talking about ìyẹn ò tún ní bínú bó tún ṣe máa ń sọ̀rọ̀ á máa sọ̀rọ̀ proudly bí n pé òun ló bí lady tá a that's the most funniest part of it. ọ̀rẹ́ ọ̀rọ̀ tó sọ yìí wọ́n ní oṣù ọlọ́gbọ́n kọ́ ó ṣàṣùrẹ́ kọ́ so kí ni kò tí o wá fẹ́ ṣe báyìí. Um, as I'm talking to you now, I think I've gotten someone that um, I'm going to end up my life with. No, no, no. You must be joking. Ah, Ngba Osigba was so fast. I am not joking, friend. I am in love. And then I will let you know. Well, mi ò lè ní kó má ṣe nǹkan tó wà nínú ẹ̀ because ah, ìwọ ló mọ nǹkan tó fẹ́. So nǹkan tó bá dẹ̀ fẹ́ ló yẹ kó kó ṣe. So anyway, I wish you best of luck. Sorry. so n bolo wọn lọ báyìí. Oh, Àmọ́ yẹ rẹ tó fojú jọ bí. I will give you coffee mi náà wá báyìí dádì dádì ẹ mọ ṣàkíyèsí kankan nulẹ̀ láti bí ijọ́ mẹ́ta kan mi ò mi ò ríyàwó ẹnu lè nǹkan tó ṣẹlẹ̀ ni pé àbúrò mi lè sọ pé ọkọ òun dé láti abroad ó dẹ̀ ló ń fẹ́ lọ́kì ó wá ní kó sì rí tẹ̀lé òun wọ́n jọ lọ síbẹ̀ ni. Tádé pẹ́ lọ́jọ́ orí ẹ̀ gbọ́ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀. ìyàwó ilé ẹ ó tẹ̀lé àbúrò ẹ lọ sọ́dọ̀ ọ̀tọ̀ ẹ. ó dẹ̀ lájú ẹ sílẹ̀ ìjọ́ kìíní ìjọ́ kejì kò wálé ìjọ́ kẹta náà kò wálé tí n bá wo dáadáa a ti tó bí ọ̀sẹ̀ kan tí mi ò ti kófìrí ẹnu lè and you sit down òun wò ó wá nǹkan kan ṣe sí i níbo náà ti ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn sọ fún mi it's not done. mo believe pé àbúrò mi ò lè fẹ́ àbúrò fún mi ó lè rò nǹkan tí ò dá sí ìyàwó mi òun náà dẹ̀ ti dé tí máa fi béèrè ìyàwó mi dáàsọ àló jẹ́ kí n fi wọ́n sílẹ̀ pé anytime tábùrù mi bá dé màá rí ìyàwó mi. ṣé nǹkan tí mò ń bẹ sọ nìyẹn ṣé nǹkan tí mò ń bẹ sọ nìyẹn tádé ah, ah kí ni tìyàwó ẹ lọ́dọ̀ ọkọ àbúrò ẹ kí ni tìyàwó ẹ lọ́dọ̀ ọkọ àbúrò ẹ ṣó lọ rẹ fírí wọn ni kí ẹ wà lọ́dọ̀ ọkọ ẹ kí ni titi ẹ kí ni títí ẹ̀ ń lé onílé kí ló lọ ṣe ń bẹ̀ ìjọ́ kìíní ìjọ́ kejì ọ̀sẹ̀ kan kí ni títí ẹ̀ ń bẹ̀ ṣé ó lọ rẹ fẹ́ àbúrò ẹ̀ ń bẹ̀ ni ṣé kò mọ̀ ipò òun fọkọ sílẹ̀ ńlé àbí tó bá jẹ́ pé o ò gbé ń bì ṣé kò ní dáná fún ẹ. ẹ ó ti gbọ́ màá gbé fóun sí màá pè màá ní kó máa bọ̀ nílé. bẹ́tà bẹ́tà ah ah. ah ṣé kò ṣe nǹkan tó tó bẹ́ẹ̀ yẹn ọlọ́run ṣeun ọláwa mi ló ń jẹ. ẹ wò mú mi ó really try gan very loving and caring guy in fact ẹlẹgbọn mi ó tún wá promise mi pé òun bọ̀ wá ṣe tó fẹ́ṣọ̀ pẹ̀lú mi eh? in fact ó cross àtẹ pẹ̀lú mi. ọlọ́run ṣeun tí ẹ wá gbọ́ ara ilé ẹ̀ kọ́. Oh, mọ́mí ẹ jẹ́rìí mi ẹ mọ̀ kó lè má fọ́nbù ó fọ́nbù mo fún lẹ́ẹ̀mejì láì láì. Mm, mm. ara ẹ̀ balẹ̀ ni mm. pẹ̀sẹ̀ ìdáwí dẹ́ fún ọ èmi mọ̀ pé ó máa fẹ́ ó máa fẹ́ bẹ́ẹ̀. ìwọ ṣe pàtàkì láyé ẹni bólóṣì èèyàn bá rẹ ran tó dùn jẹ akọgbéra ẹ láwọn jẹ nìyí owó ìyàgbọ̀n lọ́mọ aràn ṣe báwọn nìyẹn ládùúgbò yìí ṣe báwọn nìyẹn náà ni ó ṣe máa gbé tó bá gbé ọmọ àlè ni yẹ́ẹ̀sì ọmọ àlè ni èèyàn kúrò lákàtẹ́ for three days one two three three days o ò bọ́dà láti wà for what. Ah, ah, kí ọmọ náà kó jẹ́ born throw way ah, èyàn òbí kan ló bí. ẹ bọ dáàdì kò ń ṣẹjọ́ mi náà kò ń ṣẹjọ́ mi sẹfìmí àti ẹlajọ sùn lórí bẹ́ẹ̀dì kan náà ó dẹ bínú dìde gbogbo máyì mi ni pé ó wà ní pálọ̀ tó lọ jókòó sí ìgbà tí máa dé pálọ̀ wọn ò mo dẹ pàgọ́ ẹ̀ kó gbágó mi eh, dáàdì kí fẹ́ kí n tún ṣe. ẹ ló bá ọ bá wùwà bìkítà I don't care bouncing baby boy I don't care àbí I don't care ọmọ ìyàwó ẹ ah ó mọ bó ṣe jẹ́ ìyàwó ẹ̀ la mọ̀ sí three days ó rí ó dẹ̀ bìkítà tó o bá tẹ̀ wá rí ó mọ ọ̀dọ̀ wọn àánú ẹ ọ̀dọ̀ wọn òbí ẹ láti lọ bá wọn wípé òòrè ọmọ yẹn even gan kó má lọ́ọ̀bù ọmọ yẹn kó tẹ̀ má láìkẹ́ rárá odindi ọmọ ṣé kò yẹ kó wá wò àánú ẹ ló ṣe mí o nǹkan tó ń ṣe yìí gráfítì nǹkan tó ń ṣe yìí bèbè ẹ̀wọ̀n ló yìí o èmi ò lè kọ statement ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ́yìn ó ń daṣọ̀ tán bá wá síbí mi ò ní handwriting o mi ò dẹ̀ gbóyìnbó. ó dà dáre mo ti gbọ́ ó dà kí lè fẹ́ kì í ṣe báyìí. níjọ́ tó lọ fà wá sílé bí ṣé mo wà ń bẹ̀. sán ṣòkòtò ẹ lọ bá àwọn ọ̀rẹ́ mi bíi méjì ẹ mọ gbogbo ibi tẹ́ ń jẹ̀ sí ọ̀dọ̀ wọn ọ̀rẹ́ ọ̀dọ̀ wọn àna ẹ ọ̀dọ̀ wọn àǹtí ẹ ẹ wá lọ kó wá bó ṣe máa rọ́mọ lọ́mọ kàn òun sọ fún mi pé kí ni ká ṣe sí ṣé ká máa ṣe kí máa ṣe wákàbàt pẹ̀lú yìí ni. mo ti gbọ́. má gbọ́. má try. má try kàn ní orúkọ ẹjọ́. ṣé ó ń dàgbà sí ni àbó ń gbọ́n sí ni àbó ń gọ̀ ọmọ odindi ọmọ ọjọ́ mẹ́ta ò rí. èmi ò lè kọ statement o. mọ́mí mi náà fẹ́ tútù gbígbóná mo fẹ́ torí mo fẹ́ fi lo ohun agunmu ni inú inú inú ń ṣe mí. Ah, tó bá jẹ́ bẹ́ẹ̀ seven up ni kò lò. seven up ni. ó ṣiṣẹ́ gbogbo wọn lọ ẹ ṣe màá bá yín mú gòwà nígbà tí mú gòwà máa gba change ẹ ṣe. máa mú gòwà o máa mú wa torí kó jẹ́wọ́ ni èmi ìfìgò tèmi lẹ́ o. ó jàre lẹ́ o. mo ní kí wọ́n béèrè bí oyin adé wà lọ́dọ̀ yín. oyin adé. Ah, bẹ́ẹ̀ ni màá irú ìbéèrè wo lẹ́ra bí mi yẹn ṣé bọ́dọ̀ yín ló wà. ọ̀dọ̀ wa ló wà lóòótọ́ ṣùgbọ́n èmi àti ẹjọ́ ní gbólóhùn àsọ ni ọ̀rọ̀ èdè tí wàá di wá láláyé mi àtẹ̀gbọ́n mi àtàwọn pẹ́rẹ́ǹtì mo ṣàní kí n wá wá mo ṣe ní kí n wá béèrè bí ọ̀dọ̀ yín ló wà. èmi ò rí oyin adé ń bi o àti pé ìgbà orin náà ti ń wà. ó mà ti tó bí ijọ́ mẹ́rin. ijọ́ mẹ́rin lé ní léjì lẹ́ta lẹ́rin ẹ̀ ń wá odidi ọmọ èèyàn láì ṣọmọ ẹran odidi ọjọ́ mẹ́rin gbáko tẹ́ fi bùn èmi ìyá tó bí lọ́mọ tẹ́ fi bùn mí gbọ́ jẹ́ wá sọ fún yín o ẹ wá ọmọ tèmi fún mi kẹ wá rí nítorí oyin adé tẹ̀ wo yẹn ojú kan ẹ̀pà ojú ni o egun tí a dẹ̀ so máa já lọ́rùn kò gbọ́dọ̀ já ẹ wá ọmọ mi kàn fún mi o. bẹ́ẹ̀ni ma ok ó dàbọ̀ ma. ó dàbọ̀ ẹ wá arábíàmọ tó ta mí lọ́wọ́ báyìí ó ní mo ṣe pé padà ṣé ẹ ti pé aago ẹ. bẹ́ẹ̀ni mo ti pe nọ́mbẹ̀ nọ́mbẹ̀ ò lọ. ẹ ẹ lè wá lọ́lé ọ̀rùn rẹ. mi ìmọ̀rẹ́ kankan mi ìmọ̀rẹ́ kankan. lọ́bìnrin lọ́wọ́ ẹ̀gbọ́n ẹ̀ àbí jáde gbéyàwó sílé kó má mọ̀ ọ̀rẹ́ kankan mọ̀ ajúwe kó wà lọ ẹ wá ọmọ tèmi rí fún mi o ẹ wá rí o. ó dà kó burú wá. ẹ wá ọmọ tèmi fún mi nítorí ẹyẹ ẹlẹ́lẹ́ṣin bá yín tán ẹdìẹ bá kẹsẹ̀ bọ̀ á gbogbo ẹ̀ ta pápátá ìgbà yẹn lè máa mọ orú èèyàn tí mo jẹ́ mi náìsí rárá o. I appreciate you so much. You're welcome. ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló níwà tí ó lẹ́wà ọ̀pọ̀lọpọ̀ obìnrin dẹ̀ ló lẹ́wà tí wọ́n níwà àmọ́ wọ ọlọ́run fún ẹni gbogbo ẹ̀. I appreciate you so much. And to tell you the truth, I'm in love yes mi wàá mọ̀ bóyá bó ṣe rí lọ́rùn tẹ̀lé náà nìyẹn. bákan náà náà ni. are you sure. yes. you're so sweet baby. Hmm. ó yá dé oyade o de dá mi lóhùn na o dá mi lóhùn kí ló ṣe pẹ̀lú ọkọ mi. hey madam you need to just keep quiet and take your time not to scream in this house. Ah, you can't just come here and be shouting like normal why are you screaming in my house just bang into my house and be shouting and like kí ló ṣẹlẹ̀ gangan náà just look at yourself. láwọ̀ kì í ní àbí. obi jẹ́ kí n sọ kankan fún ẹ omi tuntun ti rú ẹja tuntun dẹ̀ ti wọ̀ bẹ́ẹ̀ wo má ti ń tún ẹ rárá ṣé ẹ tó ń wò yìí eh? ẹ tó wò yìí eh? kò sí nǹkan kan tó máa gbé kúrò nínú ilé yìí i'm telling you. mo tẹ̀ bẹ́ lẹ́jọ́. ẹ eh! ẹ fi o tó bá gba létí ah, wàá rí ọ̀rá sáré nù. Dola, why are you all the sides. Are you mad? Are you mad or something? Ah, Very ah, good. Ọ̀rẹ́ ní gbàmí létí, ó gbàmí létí. Ah, Now listen, let me tell you. Jẹ́ kí lè jẹ́ first and the last ti máa rí ẹsẹ̀ nínú ilé. Eh? Now out of my house. Get out of my house! I will, I will break you long sìn kí ló ń pariwo owó oh, torí kó ti máa ń wù ẹbí òde láti jẹ ọjọ́ rò pé kó gbọ́n rò pé kó mú nǹkan tó ṣe now out of my house get out of my house. Oh, bá pẹ́ bíbà ètò bá tún dúró sí bíbà màá ní màá tẹ̀yìn méjì síbà ó máa lù ẹ́ afárabalẹ̀ lù ẹ́ dáadáa ẹ rí abẹ́ rí ẹ rí ẹ rí. ìjì ọ̀tún dàbí sọ̀rọ̀. baby I really appreciate what you just did now mo ò ní parọ́ fún inú mi dùn gan-an sórí tó bá ṣe bẹ́ẹ̀ yẹn fún kò ní mọ̀ wípé ìwọ gan mọ̀ o ní sùúrù fún láti jọjọ rẹ. padà ìwà tó máa ń wò lé wọn lórí pé fẹ́ wá wò ń bíbá ẹran kọ. and I appreciate you more darling. Hmm? àti pé akíkan tí ó bá gbẹ̀gbẹ̀ lọ́rọ̀ yóò ìkún hmm. bọ̀rọ̀ ó mọ a ní kí ló ṣẹlẹ̀ ó lọ́ọ́ má jà arógun ẹkún o kí ló dé. Tọ́lá ni. Mọ́mí, kí ló ṣe? Kí ló ṣe tó ń ké náà? Ìyàwó mi ló dá sílẹ̀ ni. Ìyàwó mi, eh, kí ló ṣe ìyàwó mi? Ọ̀dọ̀ ọkọ mi sọ́mi mo ti bá a sì, wọ́n lù mí jáde ni. Ọkọ mi àti ìyàwó yìí wọ́n lù mí jáde ni. O ah. bá ìyàwó mi lọ́dọ̀ ọkọ àfẹ́sọ́nà ti sí Ẹ eh, kí ló lọ sí níbẹ̀? Ah. Down now. Eh, báwo ló ṣe jọra àwọn òde ṣàlàyé? mi á ti bónú yàrá wọn ni. ẹ kí ló pa àwọn méjèèjì pọ̀. oníyàwó òun ni tí mo ti ṣe tuntun gẹ́ mo ṣe máa tún ṣe tuntun gẹ́ work me out ni. ẹ mọ́mi kí ni mo gbọ́ tó sọ ń ọkọ tiẹ̀ gba ìyàwó ti tèmi ó tiẹ̀ ti dáa bẹ́ẹ̀. olórí burúkú lọmọ yẹn adé. rẹ́rẹ́rẹ́rẹ́ ẹ má ṣe pé fún ọmọ lọ́mọ ẹ má ṣe é pè fún ọmọ lọ́mọ bó sì yẹ kó rí gẹ́lẹ́ gangan olórí ṣé bí o sọ fún un nígbà tí wọ́n lọ sọ́dọ̀ boyfriend tiẹ̀ tó sọ pé ó dé láti abroad tó mú ìyàwó mi dání tí mo sọ fún ẹ pé kó má mú lọ tó ní àkínó ní kò ní mí nìyàwó ó tó tá à ń fẹ́ kẹ́ tó padà wálé sọ pé ẹ̀ padà ó ní ẹ̀sìn wà ń bẹ̀ ẹ̀ ẹ̀ ń jọ ìbẹ̀ títí títí tí ó ń lọ bí ọ̀sẹ̀ kan tí láti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi so abode gbogbo movement yín ibi tó máa padà end sí lélẹ̀ yàbí. àtàdé ẹ má jọ yọ ọmọ ìyá òwúsà ṣé kò tó yẹ kó máa sọ nìyà. mọ́mí ẹ wo ẹ bá jẹ́ kínú bí mi o ẹ bá jẹ kílùbù mi o ọmọ yìí ṣe ká tó ra fún mi ẹni tó bá sọ gbogbo ẹlẹ́yìn tẹ́ ń sọ ìyẹn ọkọ mi wọ́n jẹ́ kí sọ̀rọ̀ fún ẹ mo fún ẹ ní èmi àtọ̀lá àti ọ̀tọ̀lá níbi ọ̀pá ní ìyàwó mi nulẹ̀ ilé agajọ ẹ lọ. ẹni mọ ìwúra ń bá fún ó ah! bọ́ ó ti bọ́ ó ti bọ́. ẹ ọmọ. ìyá bàbá mi ẹ̀rẹ́ ẹ̀sùn. Ah, a dúpẹ́ fọlọ́. mami ọkọ mi tí mi sọ̀rọ̀ rẹ̀ fún yìnyín òun lélẹ̀ Williams lórúkọ ẹ̀. Ah, bàbá mi dìde dìde dìde dìde dìde o ṣé mo dúpẹ́ ó ròyìn ẹ fún mi gan ni o. Mm-hmm ọlọ́run á dẹ̀ bá mi ṣiṣẹ́ tiẹ̀ náà láṣẹ wàrà láàánú ọlọ́run á bá mi dojú kọ àṣẹ lórí oore tó máa bọ̀ tánú jẹ́ ọlọ́run á ṣe fún ẹ. inú mi dùn gan bẹ́ẹ̀ ṣe bá mi ṣàdúrà fún mi. <laughs> Uh, mọ́mí inú tèmi náà dùn láti uh, mítì lẹ́ni bó tiẹ̀ jẹ́ wípé kò sí nínú plan wa <clears throat> láti wá síbi báyìí lẹ́ni à ń lọ síbi kan ni so ó ṣàn insist pé a gbọ́dọ̀ débi a gbọ́dọ̀ débi nǹkan tó jẹ́ ká wá nìyẹn. Eh, ah. ṣé pé ẹ ní dúró bá mi ṣeré sì kì í ṣe oúnjẹ fún mi. bọ̀ tẹ máa wọrin next weekend. àtàárọ̀ bá láti máa wà níbà títí tílẹ̀ máa fi ṣú ọ̀dọ́ nílà bá a máa ṣe fàájì tá a máa ṣe ẹ́ àwọn agbádùn sí mi lọ́rọ̀ <laughs> ẹ jẹ́ ká ètè máa lọ. èmi náà ilé ni mo wà ó ah, wà lé fún yín ẹ máa bínú ẹ bá yín wá nǹkan kékeré kan. ilé ìfilẹ̀ tó ti ṣe mi náà ti tó. Ah, ti ọmọ ọ̀tọ̀ Simamoto. Eh, eh. Ẹ gbà, ẹ má bínú kúkẹ́. Ìgbà tí bẹ́ẹ̀. Bá mi máa ní jẹ. Owó ìlú òyìnbó kọ́ yìí. Bẹ́ẹ̀ni, fún ọyọ́ mọ̀ nìyẹn. Láti kí ọtọ́ ti bí mi eh. sáyé, mi ò rí owó ìrì. Ẹ ṣì máa gbà tó ṣe ní èlò ẹ máa. Ṣé o mọ̀ nǹkan tó máa ń surprise mi? Irú obìnrin bíi títí ẹ yìí, ó ṣọ̀wọ́n. Bẹ́ẹ̀ni with everything you've been through, all I would say is just keep doing you. You are too. continue láti máa wò. Ìwọ ọmọlúàbí tán kọ́ ẹ láti lé yẹn, o ò jẹ́ kó kúrò lára ẹ, o sì jẹ́ still. Man, kudos to you. And then, um, bó ṣe wà yìí ó rẹwà lóbìnrin. lóòótọ́. bẹ́ẹ̀ ni ṣé wọn kì í sọ fún ẹ ni. you're pretty you are beautiful. thank you. gbogbo nǹkan tó tó go through tó wáyé pé àwọn obìnrin kan ló ṣẹlẹ̀ sí ó dá mi lójú wípé wọ́n á ti fárígá wọ́n á ti túngò wọn fọ̀ wọ́n á ti bọ́ sí gbòòrò padà pé o àwọn fẹ́ tún yàn but still o relent ó dúró pẹ̀lú um, ìfẹ́ àti faradà àti ọmọlúàbí tó wà lára ẹ̀ ó sóbìnrin tó ní nǹkan méjì àbí tó máa ń ní nǹkan mẹ́ta pé àbí tó máa kó gbogbo ẹ̀ mo ìwọ kó gbogbo ẹ̀ ó níwà ó lẹ́wà gbogbo nǹkan ló mọ̀ ṣe ó mọ náà dá ó mọ ilé tó ṣe. ó wà mọ̀ nǹkan tó máa ń kí omi jù ni wípé your your calmness onísùúrù gan onísùúrù dẹkẹrẹ òun ló máa ń jèrè ayé um i appreciate you so much. welcome. ọlọ́run dẹ̀ ní gbà wá lọ́wọ́ ẹ̀ lágbára ọlọ́run á túnbọ̀ jẹ́ kó máa lékún sí ni ní ti dáadáa ní ti rere. Ah, Iyande, I'll be going back to the state next week. Really? o máa wá fi mí lẹ̀. a máa máa tún máa pàdé some other times you know. ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀. Oyade. Oyade. Do you truly love me? Yes, I do. I'm taking you along. Are you sure? To the state. 100%. Thank you so much. ẹ ká sọ sọ. dadi are you surprised. ẹ wọ mi wá. yes. irọ́ ni are you surprised. yes sir. ah no You <laughs> know, ṣọmọ bẹ́ẹ̀ yẹn hm. wo ìgbà tó wà lọ́dọ̀ mi ó ṣọmọ tó dá sí mi ọkàn mi dẹ̀ ń fẹ́ so wọn á wò leni. pé lẹ́ẹ̀ni wa gbọ́dọ̀ wà ọjà dé lọ. ẹ̀bọ̀ dádì mo fe bẹ̀ yín pé kẹ́ má bínú sí mi pẹ̀lú ìwà tí mo wò dé last yẹn gbogbo ẹ̀ mi ló jẹ́ kí n gbé gbèsè bẹ́ẹ̀ ni. don't go there. mi ò bínú kí ló dé tí fẹ́ bínú báwo ni ṣe máa bínú sí ẹ nígbà tèmi náà bí tèmi ṣé kí n sọ pé kó o kúrò níbi ayọ̀ ẹ ni ṣó mọ̀ pé last time mo sọ fún ẹ pé ẹ̀yin onísùúrù lọ́lọ́run máa wà wípé sùúrù tọ́lọ́run jogún fún ẹ kó má tànù sórí nǹkan tó ń ṣẹlẹ̀ i'm very happy for you i'm very happy. Daddy, mo eh? tún fi àsìkò yìí sọ pé kẹ má bínú. oyin máa hmm? bẹ jà o ó sọ pé mi ò bínú inú mi ń dùn tí bá bínú ṣe máa wẹ wá síbí o ò mọ bíbí ṣe bó ṣe wọnú sí ṣé máa wá i'm happy for you o ṣò fẹ́ gbọ́ mo ti náà plans kan fún ẹ yeah surprise package for. ẹ hmm? kí n mo ti gba shop very big shop mo ti deposit owó fún ọjà tó máa kó sí ṣọ́ọ̀bù ẹ̀. yes. irọ́ ni o. yes. <laughs> ẹ ṣe sá. Eh, no no wọn náà ń sọ wọn bẹ́ẹ̀. Mm, but daddy eh? tó bá di ọ̀túnla èmi àtọkọ mi ń travel. you kidding me. yes daddy. ẹ travel. bẹ́ẹ̀ni. ìlú wo ni. uk ah Queensland <laughs> ìwà àti queen òun <laughs> máa bá queen jẹun yẹn. bẹ́ẹ̀ni sá. wọ́n lọ sí England oh what a beautiful country wọ́n náà á rí i pé ìlú ńlá ló lọ yẹn anyway sórí ìwà tó ń lò òun ni mo fẹ́ kó continue láti máa wò ẹ̀mí ìgbéraga má jẹ́ kó gbé ẹ̀wò sùúrù tó ń ṣe tó fi ń bá àwọn èèyàn lò continue with it ilé ọkọ ilé wa yìí o tí mọ wọn yọ pé àwọn bàbá pé o tí mọ wọn tó máa gbé but fi sùúrù tẹ̀wọ̀n lẹ́wọ̀n ṣe ti gbọ́ fàdé dókè wà á dókè lágbára ọdún. but daddy i will miss you so much. are you telling me. yes daddy i'm going to visit you. <laughs> tábàwí fọmọ ẹni agbọ́ òun ló délẹ̀ gbogbo yín wá káwọ́ gbé níbi àtọ́lé. o ò mú èèyàn gidi wá sínú ilé mi bíi èyí látọjọ́ tètè mọ́ èèyàn kan ṣo tó tún jàjà máa mú wá tọ́lọ́ ń fi jíǹkẹ́ ẹ̀ ó tún gbé fólógbò ṣótán ṣótán ẹ̀ á tú ẹ ti o wàá bú ọmọ lọ́mọ èyí tí yóò mọ̀ bú ìyá àtú sọ̀pọ̀tì ẹ̀ àtọkùnrin àtobìnrin àtẹlẹ́ kò sí tó nírònú nínú gbogbo yín afọ́fùgbẹ́mu ní gbogbo yín àti ẹ̀gbọ́n táwọn obìnrin èwo ni tìwọ ọkùnrin ṣé tọ́lá wà ń bẹ̀ níjọ́ tó rí oyin adé ni ṣé tọ́lá wà ń bẹ̀ ṣé tọ́lá ló bẹ fẹ́ ṣòbó ní nǹkan tó rí lára ẹ̀ tó fi mu wá sínú ilé ká tó gbà mọ́ra so nǹkan tó rí lára yẹn ṣé kò sí ń bẹ̀ mọ́ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ṣé kò sí ń bẹ̀ mọ́ o wá ń gbọ́ advice àwọn e, e, ìyá yín ìyá yín tí ò ní rò rí pẹ̀lú eléyìí ọ̀dẹ̀ tí òun ti mọ̀ bí tóun lọ ó wá ń gba advice wọn àfìgbà tẹ́sọ́mọ yẹn ń dì àfìgbà tẹ́sí ń dì ẹ wo thank god. ọmọ ti lọ sìn ọlọ́run ti tì kó onú ilé ó ti tì lọ bá rí ẹ. the root of our tree ibẹ̀ ló wà sí ṣúgà ìnà tì tẹ́ bá fẹ́ gbọ́ tó múnú ẹ̀dùn dénúdénú ṣúgà ìnà tì ilé ẹ̀ ló wà sí ẹ̀yin òponu òponu ayé ràdà dédé ó tán yín àbí ó tán bàbá wí fọmọ ni a gbọ́ wò ó jẹ́ ń sọ fún ẹ ìwọ lọkùnrin inú wọn ó ń ṣọmọdé mọ́ o wá owó tó o bá ní owó sọ fún ìyá ẹ kó yẹ ẹ ní owó fílẹ̀mí sílẹ̀ o ó ti tójú bọ́ ó ti tójú bọ́ lọ́wọ́ owó kò rẹ́ǹtì lé kò máa dágbé tó bá wọ̀n fẹ́yàwó tó bá wọ̀n má fẹ́yàwó ilé ayé tèmi lèmi ń ṣe yìí tí n bá kówó ọbẹ̀ fún èyí tó pé rẹ̀ níyàwó mi pọ́ọ̀tì tó fi ń ṣe bẹ̀ bí agbárí ojúkú báyìí nítorí títí ẹ̀yin géńdé méjì. ìwọ náà bọ́ọ̀tà bọ́ọ̀tà kò nu ilé mi ẹ̀yin ọ̀tẹ̀ dédé o ìwọ jẹ ìgbà díẹ̀ ló kù fún ẹ̀hún. ìgbà díẹ̀ ló kù fún ẹ̀hún sọmọdé mọ́ ìwọ náà ní pẹ́ jáde nu ilé yìí lọ wá ọkọ tó o bá rí ọkùnrin ìpè ẹ lọ rẹ́ǹtì ẹ kó mú wálé fún mi àìjẹ́ bẹ́ẹ̀ màá lé ẹ jáde ẹ ń dóoru mú mi páàkì lẹ́gbọ́n ẹ̀ O ó yẹra rẹ̀. dáàbò ọkọ mi ó ti yá mo dúpẹ́ oyinade sórí kò ní ṣe àrà lólúwa ọba àṣekún má kú ọba àṣekún má yẹ sotiri sórí kò dábìrì àánú ayé ẹ ẹ sórí bàbá mi tó wà lókè yìí <laughs> wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá dẹ̀ ti gbójú lé báyìí kò ní gé ogún òfò jẹ́ ìgbà tèmi ń sọ fún ẹjọ́ sí pé ọkọ mi ló máa kúrò bá kúrò rí ayọ̀ ẹ wà ń bẹ̀ nígbà tó tó tó gbọ̀rọ̀ sí mi lẹ́nu sí tó kọ̀rọ̀ sí mi lẹ́nu ṣó padà rí ẹ̀dẹ̀ máa bójú rí ọlọ́run pàdé ẹ báyìí ọ̀run pàdé ọlọ́run tiẹ̀ ti tún máa tó àpò tú àgbìyìn dọ̀hùn yóò ti tú wá lọ tọ́hùn ṣe gbogbo ṣe wà lọ tẹ́lẹ̀ lọ. ẹ bá yọnu olúwa pàdé ní agbára ọlọ́run ẹ̀yin ò ní ṣìwàwù ní agbára ọlọ́run ẹ ò ní ṣìṣe ẹ ní ṣìrìn wo ọkọ mi ṣó wàá rọkọ ẹ ibi tó bá ní kó gbẹ́sẹ̀ sí báyìí ibẹ̀ ni kó gbé sí ibi tó bá nù mò fẹ́ yọ ọkọ mi wọ́n náà má bàa fẹ́ o èmi tiẹ̀ jẹ́rìí ẹ̀ náà pé òkè ṣọmọkọ mo fọlọ́hún nkejì ẹ ìwọ ọmọ mi mọ̀ríyá àbíṣe bá mi fi ṣọ́ ẹ ṣọ́ ẹ ẹ ò ní làálọ́ọ̀dẹ ìbò wọn la olúwa ẹ ò ní làálọ́ọ̀dẹ ìbò wọn la olúwa ẹ ò ní làálọ́ọ̀dẹ ìbò wọn la olúwa ọkọ mi ọmọ bàrúwá ń dá méjì ọmọ arówó lò bí òyìnbó ọmọ aró bí ẹkẹ gbọ̀ngbọ̀n gbòòrò ọmọ àjànàkú tí agbẹ́fì ni. àmọ́ yẹrẹ tó fojú jọ bíi àìmọye ibi tó fojú jọre tó fojú jọre gbogbo ohun tí yóò yẹ ẹnìkan ó yọ ọlọ́run jù bẹ́ẹ̀ lọ ó di ìgbẹ̀yìn ká tó mọ̀ o tó rọ́jà òkùnkùn nílé ọkọ fún gbogbo obìnrin àwòkọ́ ọgbọ́n ni bí wọ́n bá sọnù ó parí ó parí ó rọ́jà ẹni tó gbé ọkọ jẹ fún mi lọ. tí ń gba ìwọ sí múra. tí ń gba ìwọ sí múra ọjà rẹ. àgbà àjọkọ àrẹkẹrẹ rẹ. sóhun màlá lè ní ìbárẹ. ìwọ ṣe pàtàkì láyé ẹni bó ló ṣì yàn bá rẹ rán tó dùn jẹ akọgbéra ẹ láwọn jẹ ní. owó yàgàn lọ́mọ aràn ṣe báwọn nìyẹn ládùúgbò yín ṣe báwọn nìyẹn náà ní. má jòdì àgbà tí ó kẹ̀hún sọ̀rọ̀ akẹ́tàn sáré kò ní pẹ́ kò ní pẹ́ ojú wa ni yóò ṣe. ìwà sọnù ó parí ọjà kúkú nílé ọkọ̀ jẹ́.